ọ̀tàsánsán ọ̀tàsánsán ọ̀tàsánsán ọ̀tàsánsán gbogbo ènìyàn ẹ máa gbádùn so ọ̀tàsánsán gbogbo ènìyàn ẹ máa gbádùn so ọ̀tàsánsán gbogbo ènìyàn ẹ máa gbádùn so ọ̀tàsánsán. Make I dey tell everybody, turule rédíò kan wọ̀lú lórí ẹ̀rọ ayélujára ọ̀tà sánsán ni ibi tá a ti ń ṣiṣẹ́ ìwádìí lórí ìmọ̀ àjẹlẹ̀ ohun tó ti kọjá láwùjọ wa àti ká ṣèwádìí lórí gbogbo ohun tó ta kókó ìtàn ìlú kọ̀ọ̀kan ìtàn àṣà kọ̀ọ̀kan lórí ọ̀tà sánsán láàsì tí máa gbọ́ orí yúùtùbù fẹsibúùkù lẹ́ẹ̀tì máa rí wa wò ó bí ìran gbogbo ohun tí pátápátá kò sí àṣà dànù níbẹ̀ ìwọ náà darapọ̀ mọ́ wa kó lè máa gbádùn ẹ̀ Orísun rédíò tv ojú tẹ fi wò wá kò ní fọ́ etí tẹ fi gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè kí la tún mú wá fún yín lórí ìkànnì yìí gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti mọ̀ wípé ọ̀kan òjọ̀kan tàn akọ́nilọ́gbọ́n afúninímọ̀ afúnilóye òun náà ni àmọ́ mú wá fún yín lórí ìkànnì Otasansan rédíò tv àtúntìdé lónìí rèé o ẹ ti mọ̀ wípé ọ̀kan ọ̀jọ̀kan òun náà ni àwọn ìtàn wa eléyìí tí a tún wá mú wá òun náà ni ìtàn nípa ikú tó pa Rájí Ọba nílùú Èkó gbajúgbajà òun ni Rájí Ọba nílùú Èkó láàrin ọdún 1960 sí ọdún 1970s kí wá ni ìbáṣepọ̀ tó wà láàrin Rájí Ọba àti Jimoh ìṣọ̀lá gbadero tó jẹ́ gbajúmọ̀ eh, olókoòwò nílùú èkó tó jẹ́ pé ṣàṣà ò ní ẹni tí ọmọ Jimoh ìṣọ̀lá gbadero yìí láàrin ọdún tá à ń sọ yìí kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọdún tá à ń sọ yìí àti wípé kí ni ìgbẹ̀yìn Rájí Ọba àti ìgbẹ̀yìn Jimoh Ìṣọ̀lá Gbadero tó jẹ́ gbajúmọ̀ olókoòwò nílùú Èkó àwọn àbẹ̀rẹ̀ yìí òun náà ni a ti ṣe ìwádìí lé lórí tá a ti ṣetán láti mú àbọ̀wádìí wa wá fún yín a tún ti ṣetán o ẹ̀yin sáà farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa láti bẹ̀rẹ̀ fídíò yìí títí lè parí ẹ sì má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí ẹ̀yin tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ kọ́kọ́ darapọ̀ mọ́ wa tí ẹ kọ́kọ́ wo ìkànnì wa Ọ̀tàsánsán rédíò TV ẹ sì má gbàgbé láti bá ní tẹ notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí ó yá o ẹ jẹ́ á lọ ká jọ gbọ́ ìtàn nípa Jimoh Ìṣọ̀lá Gbadero àti Rájí Ọba nígboro ìlú Èkó ó yá ẹ jẹ́ kò sí bí a ṣe fẹ́ sọ nípa ikú tó pa Rájí Ọba nílùú Èkó tí a sì ní sọ nípa ìtàn ìgbésí ayé Jimoh Èjì Gbadero ìdí rèé tí a fi mẹ́nu bà díẹ̀ nínú ìtàn Èjì Gbadero ta wá ni Jimoh Gbadero gbajúmọ̀ ni Jimoh Ìṣọ̀lá nígboro ìlú èkó láàrin ọdún 1960s sí ọdún 1970s. ó lówó ó lọ́rọ̀ ó sì mọ̀ọ́yàn dáadáa. Jimoh Iṣọ̀lá olówó débi wípé ó gba síríìtì kan nílùú Èkó tó túmọ̀ sí pé wọ́n fi orúkọ rẹ̀ sọ àdúgbò kan nílùú Èkó. Kò sí gbajúmọ̀ olórin tí kò fẹ́ẹ̀ kọ orin kí Jimoh Iṣọ̀lá Gbadero láwọn àsìkò tí ó fi sáyé. Odidi track àwo-orin kan òní Yusuf Ọlátúnjí Bàbálẹ́gbàá onísákárà fi kọrin ki Jímọ̀ Ìṣọ̀lá nínú àwo-orin rẹ̀ kan Vol 19. Bàbá Kọ̀mándà Ebenezer Obey àwọn náà kọrin kì nínú àwo-orin wọn kan tí wọ́n gbé jáde lọ́dún 1974. Gẹ́gẹ́ bí àbọ̀wádìí tí a ṣe, a gbọ́ wípé àdúgbò Ọ̀jábá nílùú Ìbàdàn òhun ni wọ́n ti bí Jímọ̀ Gbádéró kó tó wá di pé ó di ọ̀gbàgbà tó gbalẹ̀ nílùú Èkó. Ẹgbẹ́ rẹ̀ kan la gbọ́ wípé ó mú wá sílùú Èkó láti wá kọ́ iṣẹ́ ọwọ́ kan. Ṣèbí orí ló tí ó ń bá ọ̀run rè orí gbé Jimoh Gbadero délùú Èkó ó bẹ̀rẹ̀ sí rí tajé ṣe ó rí tajé ṣe débi wípé ó di ẹni tó ní iléeṣẹ́ nílùú Èkó orúkọ iléeṣẹ́ rẹ̀ àkọ́kọ́ ló pè ní Jimsor Nigeria Limited èso oríṣiríṣi tí àwọn káfíńtà kanlékanlé tí wọ́n máa ń lò ní iléeṣẹ́ Jisọ́ọ̀lù Nigeria Limited òun ni wọ́n ṣe jáde. Àdúgbò Muṣin nílùú Èkó ni iléeṣẹ́ rẹ̀ wà nígbà náà. Nínú ìwádìí wa a gbọ́ wípé Yusuf Ọlátúnjí ni olórin tó kọrin lọ́jọ́ tí wọ́n ṣí iléeṣẹ́ ọ̀hún ní ọdún yẹn. Gbogbo ìlú Èkó ló mọ̀ wípé Gbádéró ṣí iléeṣẹ́ kan tuntun nígbà tí burújí ń pọ̀ sí i ló bá tún dókòwò sí ẹ̀ka káralé ìyẹn real estate business bí Jimoh isola, Gbádéró bó ṣe di gbajúmọ̀ ìlúmọ̀ọ́ká nílùú Èkó rèé tó bá ti joyè tonílé-tàlejò tọmọdé-tàgbà ló dá Jimoh Iṣọ̀lá mọ̀ gẹ́gẹ́ bíi olókoòwò tó gbajúmọ̀ Gbádéró kìí ṣe àìmọ̀ fún àwọn agbófinró láwọn aṣọ ti àwọn agbẹjọ́rò tàbí adájọ́. Àìmọye ẹjọ́ ni Jímọ̀ Gbádéró ṣe tó sì borí rẹ̀ láwọn àsìkò yẹn. Ìṣẹ̀lẹ̀ ńlá kan wá ṣẹlẹ̀ ní ọdún 1975. Èjì Gbádéró ó kó àwọn òṣìṣẹ́ rẹ̀ lọ sí agbègbè Àlìmọ́ṣọ́ nílùú Èkó láti lọ sán igbó tó wà lórí ilẹ̀ tí ó ń tà fún àwọn oníbàárà rẹ̀. a gbọ́ wípé oríṣiríṣi àwọn nǹkan ọ̀gbìn nǹkan ọ̀gbìn oko ló wà lórí ilẹ̀ yẹn bíi kòkó obì àti ọ̀pẹ torí oko abúlé òun ni agbègbè àlìmọ̀ṣọ́ lásìkò tí à ń sọ nígbà náà nígbà tí àwọn olùgbé àdúgbò náà rí wípé àwọn nǹkan oko tí àwọn fi ń sọrọ̀ ajé ni àwọn ọmọọṣẹ́ Gbádéró ni wọ́n ń bẹ́ dànù wọ́n bá kojú mọ́ Ìṣọ̀lá lójú wípé èéṣe tí o fi àwọn nǹkan oko wa dànù. Jimoh Gbádéró ó sọ fún àwọn olùgbé àdúgbò yìí wípé òun ti ra ilẹ̀ náà tipẹ́tipẹ́ láti ọdún 1970. èsì tí gbàdéró tó fọ̀ fún àwọn olùgbé àdúgbò yìí ò yà wọ́n lẹ́nu ra kínni ilẹ̀ wo lọ́wọ́ ta ni ta ló ṣèwé ta ló gbowó <laughs> àwọn ìbéèrè yìí ò ní àwọn ará abúlé yìí ni wọ́n ń béèrè lọ́wọ́ gbàdéró nígbà tí wọn ò rí èsì gidi láti ọ̀dọ̀ gbàdéró ni àwọn ará àdúgbò yìí bá wọ́n bá ya lu àwọn òṣìṣẹ́ gbádéró láti dí wọn lọ́wọ́ iṣẹ́ àwọn ọmọọṣẹ́ wọ́n ń wo ọ̀gá wọn lójú ìyẹn gbádéró wọ́n wò ó ń wò lójú kí ó pàṣẹ fún wọn láti pitú ọwọ́ wọn fún àwọn ará abúlé yìí ṣùgbọ́n kàkà kí gbádéró pàṣẹ fún àwọn ọmọ rẹ̀ láti dá sẹ̀ríà fún àwọn ará abúlé ó ní kí wọ́n fi wọ́n sílẹ̀ Gbádéró àti àwọn ọmọ rẹ̀ kúrò lórí ilẹ̀ lọ́jọ́ tá à ń sọ yìí wọ́n gba ilé wọn lọ inú àwọn ará àdúgbò orí ilẹ̀ yìí inú wọn dùn wípé àwọn borí Gbádéró <laughs> láìmọ̀ wípé tinú Gbádéró ó ń bẹ nínú Gbádéró tó fẹ́ ṣe ṣùgbọ́n àwọn àgbààgbà kọ̀ọ̀kan tí wọ́n mọ iṣẹ́ ọwọ́ Gbádéró wípé èkùrọ́ ni Gbádéró tó jẹ́ wípé ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ rẹ̀ wọn ò tiẹ̀ jẹ́ ọpẹ́ tí wọ́n fi lọ́ọ́ fi ẹjọ́ rẹ̀ sùn ní àgọ́ ọlọ́pàá tó wà ní Agége ẹ̀sùn ìba ẹni jẹ́ ni wọ́n fi kan Gbádéró lásìkò tí àwọn ará abúlé yìí tí wọ́n ń kọ ọ̀rọ̀ ẹnu wọn sílẹ̀ ìyẹn statement ní àgọ́ ọlọ́pàá ó ní bàbá olówó náà dé ìyẹn eh, gbadéró gbadéró dé sí àgọ́ ọlọ́pàá pẹ̀lú àwọn bọ́ìsì rẹ̀ òun náà wá fẹjọ́ sun àwọn ọlọ́pàá láti fẹ̀sùn kan àwọn ará abúlé yìí wípé wọ́n wọ orí ilẹ̀ òun láì gba àṣẹ lọ́wọ́ òun ọ̀rọ̀ náà wàá jẹ́ kàyééfì ó sì tojú sú àwọn ọlọ́pàá torí pé wọn ò kàn tiẹ̀ mọ ẹni tó ni ilẹ̀ lóòótọ́ àwọn ọlọ́pàá ní kí àwọn méjèèjì ní sùúrù kí wọ́n máa lọ sílé wípé àwọn ó ṣe ìwádìí tó tọ́ àti ìwádìí tó yẹ láti mọ ẹni tí ilẹ̀ náà tọ́ sí lódodo ṣé ẹ gbàgbé rájí rájí ọba tí mo sọ ní ìbẹ̀rẹ̀ ìtàn yìí. Rájí Ọba jẹ́ ọ̀kan lára àwọn olùgbé abúlé yẹn gẹ́gẹ́ bí àbọ̀wádìí bó ṣe fi yé wa. A gbọ́ wípé Rájí ó gbó lẹ́nu, ó láyà bíi kìnìún. Ó kojú Gbádérò, ó kojú Gbádéró wípé kò sí ọgbọ́n tàbí ète kan tí Gbádéró le lò lọ́jọ́ kan rájí ọba ti ṣe iṣẹ́ tán lóko ó ti ń darí padà lọ sí ilé a gbọ́ pé ó ti fẹ́ẹ̀ dé ilé kí wọ́n tó sọ fún un wípé Gbádéró ti wà lórí oko pẹ̀lú àwọn ọmọọṣẹ́ rẹ̀ rájí ọba ò ṣe méní kò ṣe méjì ó sáré padà sí orí oko ṣùgbọ́n rájí àti àwọn olùgbé abúlé yìí tí wọ́n ti múra sílẹ̀ tẹ́lẹ̀ ó ní wọ́n jọ padà lọ sí orí oko lọ́jọ́ tá à ń sọ yìí wọ́n bá Gbádéró lórí oko lóòótọ́ tí wọ́n ń wú kòkó obì àti igi ọ̀pẹ dànù Rájí ọba ó bá gbaná jẹ ìjà bá bẹ́ láàrin Rájí ọba àwọn olùgbé abúlé àti àwọn bọ́ìsì Gbádéró Gbadére ò kúkú bá wọn dá sí i ṣe ni ó ń wo àwọn bọ́ìsì rẹ̀ àti àwọn ará àdúgbò orí ilẹ̀ yìí ó ń wò wọ́n níran. Toró mọ̀ wípé àwọn bọ́ìsì rẹ̀ wọ́n tó kojú àwọn olùgbé àdúgbò náà. Nígbà tí ìjà náà le dé àyè kan rájí sún mọ́ gbàdéró lójijì láìmọ̀ wípé gbàdéró ti mú ọ̀bẹ kan dání hmm, lójijì ni gbàdéró gún rájí ní ọ̀bẹ ojú rájí bẹ̀rẹ̀ sí í ṣẹ̀jẹ̀ pòròpòrò ariwo mo kú o ni àwọn olùgbé abúlé gbọ́ tí wọ́n fi sún rájí láti dóòlà ẹ̀mí rẹ̀ hmm. wọ́n sáré gbé rájí dìgbàdìgbà wọ́n sáré gbé lọ sílé ìwòsàn láti lọ tọ́jú rẹ̀ nígbà tí wọ́n tọ́jú rẹ̀ dé àyè kan ó ní wọ́n tó padà lọ rìpọ́ọ̀tù fún àwọn ọlọ́pàá nígbà tí wọ́n dé àgọ́ ọlọ́pàá wọ́n rojọ́ wọ́n kẹ́jọ́ wọ́n rò fún àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá sì gba ọ̀rọ̀ ẹnu wọn sílẹ̀. ẹ gbọ́ ìgbésẹ̀ wo wá ní iléeṣẹ́ ọlọ́pàá gbé lẹ́yìn tí àwọn ará àdúgbò àwọn olùgbé orí ilẹ̀ yìí tí wọ́n lọ fẹjọ́ Jimoh Ìsọ̀lá tí wọ́n lọ fẹjọ́ rẹ̀ sùn àwọn ọlọ́pàá ìgbésẹ̀ wo làwọn ọlọ́pàá gbé ṣé wọ́n lọ mú Jimoh Ìsọ̀lá àbí wọn ò lọ mú kí ni ìgbẹ̀yìn Jimoh Ìsọ̀lá kí ni gbẹ̀yìn rájí ọba. a máa tẹ̀síwájú nínú apá kejì ìtàn yìí láti Èdùmàrè torí pé àní láǹfààní láti parí ìtàn yìí nínú fídíò eléyìí lágbára ọlọ́ọ̀ láti Èdùmàrè á gbìyànjú láti parí ìtàn yìí nínú apá kejì ìtàn tí ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ojú tẹ̀ fi wò wá kò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè